الحمد لله الذي لا إله إلا هو أنزل الكتب وأرسل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó ti wá mùsùlùmí atọrọ àlékún ìkẹ́lọ́n àti gẹ̀rẹ̀ fábí sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́nà ọba láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànábì ọlọ́run bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jáwa náà wà nù ẹ̀ńtọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa yóò yàtọ̀ sí tá a máa ṣe ọlọ́run sọ ń bẹ àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé nǹkan tá a máa ṣe yóò máa yàtọ̀ sí tá a máa sọ lẹ́nu ọlọ́run sọ wá ń bẹ á jẹ́ á mu má jẹ́ á ti bẹ̀dọ̀ tá a wọ ọlọ́run ọba wọlé àjọ kan oṣù rẹ̀ síjọ́ ọ̀nà rẹ̀ wá o gbogbo ọ̀nà tí sàárì ẹ̀dá gbà gbóná ọlọ́run ọjọ́ sẹ́ni kọ̀ọ̀kan wá o wọlé àjọpọ̀ òṣèré nínú àwọn ọpọlọ tí wọ́n mú dé láyé mọ́jọ ọpọlọ nìkan kan wà ń bẹ́ o nínú àwọn ọpọlọ tí wọ́n ràn lẹ́wọ̀n gbére ọlọ́mọ mọ́jọ ọpọlọ wá wà ń bẹ́ o wọlé àjọpọ̀ ọ̀nà o. wa ta'ala nínú suratul fatiha aya ọgbẹ̀yìn yìí ibẹ̀ náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ masailu a wà sọ gbogbo àwọn àkàm tó ní bá ti pẹ̀lú fatia tá a bá ní màámù tí ọmọ dọ́ọ̀dì yàtọ̀ sí vọ kí ni hukumu rú màámù yẹn hadith kan bẹ tí wọn máa ń gbé káàkiri wípé ana afdalu man nafaqa bi dọ́ọ̀d níbo ni wọn ti rádi ìfìn kí n pìlẹ̀ rẹ̀ tá a lọ sọ sànà bí ló wí kí làwọn afọ àṣọ lórí mánà hadith níbo la ti lè rí tá bá fẹ́ tírèsì e? bí ní láì tá a lá bí wọn bá wá gbà sílámù lákàlólò bóun ó sì kọ́ fatia bí wọn ní mina bí èèyàn bá fẹ́ wí àmì lẹ́yìn ìmáàmù bóò la ṣe jọ máa wí tí èè papọ̀ pẹ̀lú àwọn tàmàlàyíkà insha Allah tó bá papọ̀ pẹ̀lú tàmàlàyíkà ń bọ̀lá ti rádi ìsì rẹ̀ kí gani tí ó padà sẹ̀rẹ̀ sí gbàǹtẹ́ ń kírun yẹn lọ́wọ́ bí ní láì ta'ala lẹ́yìn ìgbà tá a bá ti ṣe tafsir suratul fatiha láàbọ̀ sórí àwọn eléyìí bákan náà ẹnì kan sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé tí n bá nímọ̀ nǹkan fátíà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti dọ̀rọ̀ yẹn fún mi tí ìgbọ̀rọ̀ mẹ́kìrun ẹ̀kọ́ mi tí mà wí náà tí èyé mi àbí ìsìlámù bá nígbà tí n lè mọ fátíà kama ọ̀rọ̀kùn bẹ̀rẹ̀ méjèèjì àtàlàyé ẹ̀dí ìdìn láì tààlà ṣùgbọ́n èèmọ̀ ń bẹ́nu èdè lárúbáwá arrahman ó ní ihdina sirata al-mustaqim wá ó kú láìláì lójú ọ̀nà rẹ tọ́tọ́ kọ̀rọ̀ǹgẹ̀dẹ̀ yìí àwárí bádàlù ṣẹ́yì mínà ṣẹ́yì. mo bá ń ṣọ̀rọ̀ ọlọ́run wa gbọ́ wáyé pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀rú tí mò ń sálàyé fún yín. sirọ́tọ̀ lẹ́dínà ànàmtà àlẹ́yìn sirọ́tọ̀ lẹ́dínà ànàmtà àlẹ́yìn ojú ọ̀nà tá à ń tọrọ kọ́ ọmọdé kẹtẹ̀ wó kù ń bẹ́yìí òun náà lójú ọ̀nà àwọn tọ́jọ́ wípé ó ti pé ìdẹ̀ra rẹ̀ líhan lórí sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn wòlá ní kọ́ ọ mẹ́jẹ̀ kí ẹsẹ̀ wó pòun bẹ́ẹ̀ ojú ọ̀nà àwọn tó jẹ́ pé ó ti pé ìdẹ̀ra rẹ̀ lé lórí àwọn wo ni wọ́n ghayril maghdubi alayhim yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí ọlọ́run bá sọ̀rọ̀ tààrà tó ti bínú sí wala ddallin sọ́wọ́ ń bi ojú ọ̀nà àwọn tí ọlọ́run ọba tó o ti jẹ́ kí wọ́n nù àwọn tí wọ́n ti nù sọ́wọ́ ń bi ojú ọ̀nà wọn ká máa rìn bẹ̀ àwọn tó ń bínú sí sọ́wọ́ ń ojú ọ̀nà wọn ká máa rìn bẹ̀. gbèsè lọ́wọ́ àjẹjáde wípé àwọn wo lẹni tọ́lọ́run ọba bínú sí àwọn wo sì ni ẹni tí wọ́n ti nù yìí tàbí wàá mọ̀ wọ́n tẹ́ جعل الله ó ti ń tọ́ ìfà kan àwọn tí ìdẹ̀ra rẹ̀ ti pélé lórí àwọn afáà tún máa yìí sọ́nà mẹ́ta à ṣùgbọ́n àwọn tí wọn wà sí lójú ọ̀nà ọlọ́run á pín wọn méjì gbogbo tí wọn bá ti ń pè lójú ọ̀nà ọlọ́run ọba subula فتفرق بكم عن سبيلي وهذا مصداق ما جاء من حديث أبي بن مسعود رضي الله تعالى عنه رضاه قال خط لنا صلى الله عليه وسلم يوما خطا فقال هذه سبيل الله ثم خط عن يمين خطوطا وعن خطوطا فقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليها ọlọ́run ọba ní ara ẹ̀kọ́ rẹ̀ o tí yẹn bá fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ tọ́ǹtẹ̀ kan lọ́rọ̀ sọ èèyàn máa sọ pọ̀ ọlọ́mọ bá yé mi jẹ́ àìmọ́ wúdà mọ́ ọlọ́mọ jà yé mi ọba jẹ ọlọ́mọ dọ̀rọ̀ mi ọlọ́mọ kí ọ̀rọ̀ mi ọ̀dà rù ọlọ́mọ ọlọ́mọ sọ mi bí òfò ni. ọlọ́run mọ́fòsì kàn mí o ọlọ́run wa ni kílẹ̀ rí wa ọlọ́run ni sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ti gbéra ilé lórí ghayril maghdubi alayhim ọlọ́run wa yọ fáìlù kú òun bíi tàwọn tí wọ́n ti bínú sí yàtọ̀ sójú ọ̀nà àwọn tí ìbínú ń bẹ lórí wọn. tí a ti kò rí kó bínú bẹ́ẹ̀ ìbínú ta náà sì ni ìbínú ọlọ́pàá kọ̀ wá ní yàtọ̀ sójú ọ̀nà àwọn tí mò ń bínú sí wọ́n bọ̀ọ̀lì yàtọ̀ sí àwọn tí wọ́n ti sọnù bẹ́ẹ̀ wọ́n sì sọnù náà wọ́n ò sọnù àyàfi bi qadarillah wa huwa fa'alu lima yurid hada bi dambin kí wọ́n ní tuma ayé yìí al-in'am min ar-rahman aw an-ni'am idaraba ojú mẹ́ta tí máa gbà wá mẹ́tẹ̀ẹ̀ta náà ìtúngbà sọ́dọ̀ Ọba Subhanahu wa Ta'ala ìmọ̀ kéèyàn ò rí dẹ̀ra báyìí ó sì yẹ wípé ìdẹ̀ra tí mo rí yìí o ọlọ́run ló ṣe fún mi kì í ṣe èèyàn kankan kí lè rí wa lórí eléyìí. nígbà tó náà bá sọ̀rọ̀ nípa fúnfun ni lọ́mọ nínú Al-Qur'an hibani lo gift ya habu habili min ladunka duriyatan tayyiba ọlọ́run bomi ní ọmọ tíyẹn bá bímọ ìdúrà tí a tọrọ sọ tàn án la kíríyìn òdìlẹ̀ ayé kọ́ba rẹ̀ lẹ́ńtọ́ mọ̀tò yàtọ̀ tó sí òun kọ́ ló fún ẹ̀ láàkáyè báwọn èyí ò yéèyàn àwọn àdá kan ń bẹ tọ́jọ́ wípé yọ́ọ́ gba ibì kan tó dún èèyàn ṣùgbọ́n ọlọ́sọ̀tà ní bó ṣe rí kọ́ gba ibì kan dọ́dọ̀ yìí tó náà ẹ lọ rẹ̀ mẹ́kọ́ mi mo sì tún ní. kílẹ̀ rí wa ọlọ́run ní anishkuruli wàlíwàlí dẹ́yìn. mọ̀yẹ̀ dúpẹ́ fún mi o wọ̀n rí adama bákan náà sì máa dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì náà tí mo fan méjèèjì ti sábàbí wíwáyé rẹ̀ ọwọ́ àti ìdúpẹ́ tiẹ̀ wájú kó lè bá àyíwá wípé àwọn òbí náà ọ̀nìyàn odi méjì tàbí ìdẹ̀rẹ́ tó jẹ́ wípé sábàbù tàwọn tí kẹrọ sọ̀rọ̀ tààlà lórí èèyàn nípa kó fi yàn mànà ó fẹsẹ̀ yàn nínà nìyẹn fi rí tàwọn fi kù yẹn tí ọ̀kẹ́ jókòó kóronú ló ẹ̀sẹ̀ pé alhamdulillah káti ẹ̀ pé nǹkan tó gbì ní ìsìn tí ọ̀rọ̀ yẹn pé táyọ̀ ọkọ̀ fọ́ńtà tí ó yẹ báyà àwọn oníkólógbélé ní ọ̀làgbóló tàbáwọn ọ̀rẹ́ ní ọ̀tàbókè kìí ṣe pẹ́lú ọmọ àbàmì wípé a ah, wọ́n ti wọ yàrá èèwọ̀ yìí inú yàn dó bá wọn. bí nǹkan tí ó rí ọ̀tẹ̀lẹ̀ ìhìn nírò tẹ́lẹ̀ kan ọlọ́ọ̀bà náà lòdì nù. gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ń padà sọ́dọ̀ sọ àtàlá. àwọn wo wá ní ọlọ́run sì dàrí lórí tó ní ká máa tọrọ pé kọ́lọ́ mẹ́tẹ̀ẹ̀ká kúrò lójú ọ̀nà tí ó fi àwọn èèyàn sí tí wọ́n fi ṣe oríire afọwọ́ta máa ń sọ̀rọ̀ kan musa banyamin ọlọ́mba ń ṣe dáadáa fún wa méjì kọ́ ọ̀rọ̀ wọn dàrú lẹ́lẹ́ wọ́n ní gbogbo ẹni tó bá sọ wípé kò sẹ́hà ní ìsìlámù wọ́n ní ọ̀rọ̀ kan náà ni ẹ̀ka sọ fún pé kó wé pé àti wọ́n ṣe à ń gbọ́ ẹ̀ ń tó wọ́n ni kí mi ò pé ẹlẹ́yà ilé egun ni àbí kankan kankan kọ́kà fẹ́nu ẹ̀ sọ wípé ìyàwó ànábì kakọ̀ kú síjúlẹ̀ àtìlẹ́ tó síjúlẹ̀ náà àwọn sàhábà náà kọ́ wá fẹ́nu ẹ̀ sọ wípé gbogbo oríire táwọn obìnrin ń ṣe gbogbo ọ̀nà tó ń gbà bó obìnrin tán láyé kọ́lọ̀ ń bọ̀ ìyàwó obìnrin kú mbẹ́ màmá ni o àǹtí ni o ọmọ rẹ̀ lóbìnrin ni àbúrò rẹ̀ ni o kíní kankankan ni o bẹ́ẹ̀ni ẹ̀ bá ti ele gbà ó firi sẹ́nu ẹnìkan bá ń bẹ tó gbà sirata alladhina an'amta alayhim na ọ̀nà àwọn tí mò ń tọrọ yìí tí mo ojú àwọn tó ti tìjẹrẹ fún. ayé gangan àníbi sallallahu alayhi wa sallam tó sọ ayé kankanlẹ̀ fún tánàbí sì kọ́bìlàdà ọlọ́mọba ní sọ̀rọ̀ sọ́tún nìsa yìí pé a'udhu billahi minash shaitanir rajim wa man yuti'i llaha war rasul fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما ọlọ́run ni wà máa ń yùté ìlàhà wà rọ̀sọ́ọ̀lì ẹ̀ ń bá ń tẹ̀lé lọ́wọ́ tààlà nípa ti ànábì ni wà á fi ń tẹ̀lé lọ́wọ́ ọ̀nà tánàbì tọ̀ tọ́lá kalẹ̀ báyìí ìlú ń tọ̀ ń tọ̀ láti fi mọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala kèé ọ̀nà àwọn kan tí alọ́pàá tààlà ti sọ pé ká sọ́ra fún wọn sirọ́tọ̀ na ànàmtà àríyìn ojú ọ̀nà àwọn tó ti rẹ fún àwọn wọlé òun náà ni àwọn anabi ọlọ́run àwọn ànàbí ọlọ́run wọ́n gbẹ̀sìn rẹ̀ lọ́wọ́ wọ́n gbẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọn ò ní ìlú. mina nabi yin nínú àwọn ànàbí ọlọ́run àwọn ànàbí ọlọ́run yìí ojú ọ̀nà tí a tọ́ yìí mọ́jà wà ní òkú mẹ́ wọ́n sì dìpín àtòjú wọn ò tẹ̀lé ìṣirú ọ̀rọ̀ wọn náà bá rí. àwọn èèyàn wo wọ́n gba ń táwọn ànábí ọlọ́run mú wáyé wọ́n gbà tẹ́pẹ́tẹ́pẹ́ pé wọ́n ti kọ́ àmọ́ wa lọ fẹ́ jẹ́ àfijó kẹ́sì wọ́n èsì yẹn bẹ́ẹ̀. ha wà láàrin engagement náà mẹ́jọ ayọ́kùn nù ẹ̀sìn. ẹ̀gbẹ́ sọ̀tọ́ kan pé ọmọ sísá kan pé bí rámà bí nǹkan ọ̀sà pẹ̀lú ọkọ̀ kan bí pé sísá wọn tàbá ń sọ ń gbà míì ìlànà sọ nísìn gbogbo àwọn akéwòláyé òsìn àbákàwé mọ kò sí èlò kò ní dá àní ẹ mọ kàwé kákàwé náà dá ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá yìí lọ rè gbọ́yé láti ta wá tá a wá ń rò wípé nǹkan bí mo wá nú ẹ̀sìn kò ní lè rọrùn mọ́ àti tá a bá ti ti ta ń kún àtìgbọ́ ti dé oníṣíṣà ìbá lọ́ba kó onú Islam onígbà ọ̀pẹ ni ọ̀rẹ́ kan wá fẹ́ ṣe wedding so wọ́n ti wá fẹ́ ṣe wedding yẹn wọ́n sá pé pé oníwòbó ṣe bẹ́ẹ̀ ṣe díò níbi tí wọ́n ti yájọ́ ń ṣe léyìn òsì bá ṣàwọ́sì kankan ni ọba lọ jásí pé ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí sì lọ́rẹ́ rẹ̀ àwọn fàtẹ mẹ́mẹ́jọ náà bá ní à ah, ọ wà láwù di láyé oṣù ọlọ́ǹgan kápẹ́jì tàbá wà ní ìbátan gbà náà tọ́rọ̀ náà ń dọ́nà ìdúró lélẹ́yìí lọ́wọ́ ah gbogbo onú tóun ṣe bí òní sínú ẹ̀sìn máa tóun fi kó onú ìsìlámù ni ajẹ́kùn tó rẹ́ni láti padà sínú ẹ̀sìn wọn báyìí tẹ́ ẹ bá ti gbàgbé engagement ń bẹ nínú ìsìlámù tí ìyá ìyàwó ọ̀pọ̀ ọkọ ọmọ rẹ̀ lójú gbogbo àwọn èèyàn tí ọkọ àtìyàwó máa kí ìsì ara wọn lójú yín pé kìí ṣe pé ní gbangba nìkan o àtúnṣe náà dé kọ̀rọ̀ tọkọ ìyàwó ọ̀dọ̀ balẹ̀ tí wọ́n kà sẹ́yìn wọ́n sa àwọn àbúrò ìyàwó rẹ̀ jọlọ́tọ̀ ọkọ dọ̀tí àwọn ọlọ́mọ kékeré fáwọn àbúrò ìyàwó rẹ̀ yóò dọ̀tí àwọn yóò dọ̀tí àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ náà dàwó tí ẹ bá sọ pé lè náà bẹnu ẹ̀dì tó lẹ́mi náà nù. wọ́n sì dìkì àwọn tí wọ́n gba ẹ̀sìn lọ́dọ̀ àwọn tani o lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run gbogbo àwọn ànábì sì máa ní wọ́n náà wọ́n kẹ́kẹ́ wọn ò ní ìlú ẹ̀sìn. wọ̀rọ̀ ìṣùhùn ní àdìl Abubakar Siddiq abakiri náà ni abakiri gaapọ rọdiyallahu ta'ala anhu wa ardọ alabi nìyẹn ari abakiri. حب النبي رسول الله مفترض حب النبي رسول الله مفترض حب النبي رسول الله مفترض حب النبي رسول الله مفترض وحب أصحابه نور ببرهان وحب أصحابه نور وبرهان نور ببرهان وحب أصحابه نور ببرهان من كان يعلم أن الله خالقه من كان يعلم أن الله خالقه لا يرمين أبا بكر ببهتان لا يرمين أبا بكر ببهتان لا يرمين أبا بكر ببهتان ولا أبا حفص الفاروق صاحبه ولا أبا حفص الفاروق صاحبه ولا الخليفة عثمان عثمان بن عفان ولا الخليفة عثمان بن عفان ولا الخليفة عثمان بن عفان أما علي فمشهور فضائله أما علي فمشهور فضائله والبيت لا يستوي والبيت لا يستوي إلا بأركان والبيت لا يستوي والبيت لا يستوي إلا بأركان والبيت لا يستوي إلا بأركان أفن حب النبي رسول الله مفترض حب النبي رسول الله مفترض كي يوني فيها النبي كان باتا باتا حب النبي دبلني rasulillahi mufta. tó o bá wá lọ sí ẹnìkan ànàbí hùn ajé tí gbogbo tó máa ṣe yóò mọ wá jẹba musin tànàbí yẹn ń ṣe kí lè rí wa ìfẹ́ ìfẹ́ tá à ń sọ pé yóò ní tànàbí yìí kámẹ́sì gbọ́ o kì í ṣe fẹ́ pé tí wọ́n ti lápá nílẹ̀ sọ́rọ̀ ọ̀sálàm. ọ wà káńká pé ànàbí nínú gbà wọn nípa kí ni èjé kí n look fine. ṣùgbọ́n ìmọ̀ sàtúbà nàbí àtàtú rọrùn jẹ. Ṣùgbọ́n nàbí yí rọ̀tún lílá inú dàrọ̀tún. Kéèké ẹgbẹ́ mọ́ ọtí ń kàgbà ànábì yẹn. Sọ́nà àṣọ́nà náà ànábì já pọ̀. Nígbà wá gbọ́ pé ní pé ogun tánà bí bá wọ̀ nú aṣọ. tó bá wá láti náà. يرو فهو يودي أو قال له وين لعلي أتركم إلى ما جاء في المجمع الكبير عند الإمام الطبراني من حديث أم المؤمنين عائشة رضي الله عنها صديقة بنت الصديق أنا لا أكلم هو الإنجاب ما جاءه رجل وقال الله عليه وسلم من الصحابة أمي يا رسول الله بسلام إنك لا حب إلي من نفسي من نفسي ريكو جرعني لك wa innaka kala habbu ilayya min ahli mo nífẹ̀ẹ́ ju fámìlì mi lọ látòrí bá mi ni o náà mi ni o torí mo lè gbọ́dọ̀ kan lẹ́nu rẹ ìpè nítorí ká tèrè kọ́ ọ sọ wípé kí n mọ́tẹ̀fẹ́ nìkan kí bàmí ó ní kí n dọ̀bálẹ̀ fáwọn náà ń gbọ́dọ̀ sí lẹ́nu o gbogbo sani ṣe ń ṣe o ṣùgbọ́n ti àwọn ànábì òní ọ̀ṣáájú n ò lè pé n fa rògbòmí kí n fa láíláí torí àṣẹ ìwọ ànábì òun làṣẹ ṣùgbọ́n lọ́dẹ̀ àti lẹ́yìn kòkòrò jẹ́bàá níbi máa jẹ́ kọ́dà ìnàkàlà habbu ìlàyà mi wàlàdì kò sí ń tọ́tara mi jáde nù ọmọ tí mo nífẹ̀ẹ́ tó wà nàbí. sallallahu alaihi wasallam ẹ wo èèmọ̀ bẹ́ẹ̀ yẹn ẹlòmíì ẹ̀mí ara rẹ̀ ibẹ̀ ló ti fẹ́ẹ̀lì nípa kíá sàlám lọ́nà wo. àrùsà sàlám wà lẹ́jọ́ kan umaru wa bá umaru wa ni ah àràbí mo nífẹ̀ẹ́ rẹ̀ bàjẹ́ kò sì sí ń mo nífẹ̀ẹ́ tó nǹkan kan náà kú tí mo kàn nafsi mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ara mi ju ọ lọ èmi parọ́ mi léyìn o ah. mo rú ee eh, lórí gbàgbọ́ òdodo hata akuna habba ilayka min nafsi tí wọ́n fi dákọ̀ mi náà kò nífẹ̀ẹ́ jára rẹ lọ mo rú bá ní ìdí ló gbọ́ wá àbí báwọn ah, bí mo sì ṣe ń gbọ́ ìlànà lójú ẹsẹ̀ wà ìnàkàlà àbù ìlàyàmì nọ́ọ̀sì mo sì nífẹ̀ẹ́ rẹ jara mi náà lọ àbí ni alhan ya Umar ìsìn ló tó dùgbà gbòdodo kí wàá nìtumọ̀ ọ̀rọ̀ yẹn torí kan yọọ máa gbọ́ nǹkan sọ̀tàrà mi jọkàn yọọ máa gbọ́ nǹkan sọ̀tàrà mi jọkàn pé bára mi ṣe máa tèrè tí ìkẹ́ bábà rí báyìí bára mi ṣe máa tèrè tí wàá rí báyìí bára mi ṣe máa tèrè bára mi ṣe máa tèrè yọọ wàá tẹ́tẹ́tẹ́tẹ́ yọ àkànmí ara rẹ̀ níjọ́ mi ìjọ tó bá ti wá ti fẹ́ ẹnu ara rẹ̀ lẹ̀ tó ṣe tán sọ̀rọ̀ sẹ́lẹ̀m ìgbà ńlá wà tó pé eléyìí nífẹ̀ẹ́ ànábì ju ẹ̀mí ara rẹ̀ lọ. ẹlòmíì kò sí tí òfin ìfẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá lè pala nínú ara tiẹ̀ kọ́ ẹ̀ka nàbí òwú jù bẹ́ẹ̀ lọ kàdé. anabi sallallahu alayhi wa sallam ìfẹ́ rẹ̀ yìí lọ́gbọ́dọ̀ gbogbo fẹ̀lẹ́ mi wa ọkùnrin wa ni mo nífẹ̀ẹ́ ọ̀sán sálám mo nífẹ̀ẹ́ ju ẹ̀mí mi lọ ju ọmọ mi lọ ju ìyàwó mi lọ ju bàbá mi lọ ju màmá mi lọ ju ẹni bọ̀dì lọ ṣùgbọ́n wa inni la akunu fil bayt ìfẹ́ ìwà máa ń dá mi láàmú ìgbà míì máa dájọ́ kò nulẹ̀ fa àdùkùrù yìí bà máa rántí ọ̀rọ̀ sàlám fala asbiru hatta atiyak fa anzura ilayk èmi mi ò ní kó mọ́ nǹkan bọ́dọ̀ ní ọlẹ́jà pé bí ọlọ́mọ bá dáná lọ́jọ́ mi gan. bí mo fẹ́ jẹun tí n bá ti ronú parata nǹkan jáde gbogbo kí n tiẹ̀ lè rí ọba yìí. nígbà bá tó rí a fọlẹ́mọ̀ tàdàkàrùtù mọ́tì wà mọ́tàkì nígbà wa ń ronú tí ronú wa bá mi fi hàn gbogbo tí mo sì ṣe mo sì yọ̀ ni o tí ìfẹ́ àná tí ọkàn náà kàn lọ àdàdà níbi tí ìgbéyàlé ńgbà bẹ̀rẹ̀ tàbí ìjọba ń dènú ilé rẹ̀ tí ń bá wa kú sáájú àdúgbò nǹkan àbá níbi kú sáájú mi wa arọ́tù annaka ìdàdà kọ́ta ìjánà rufita ma annabi yéen mo sì mọ̀ pé tí ọba ikú pẹ́rẹ́ báyìí tó ọba àlìjẹ̀ náà ìwọ àtàwọn ànàbí ẹgbẹ́ rẹ̀ inú kùtẹ́ ẹ̀jọ̀ wà ń bí ọtọ́ lọ́wọ́ bà kórìí sí wà ìndí àkọ́lùtù ẹ̀gbọ́n tó wí tọ́lọ̀ ń bá wá sàánú èmi náà pé ń wá lè jẹ̀ náà. kọ̀ṣíìtù alá àrọ́ọ̀kà ẹ̀rù wa ń bà mí pé ah, sọ́yà pín náà láyé náà nu àbí àwọn wà láàrin àwọn ànàbí ẹgbẹ́ rẹ̀ èmi wà náà mùsùlùmí kọjá wẹrẹ kíá ìwà ní ànàbí mà ah, ìrònú ti ń bá mi rè àbí ìwà ń wò lẹ́nu. ṣé mo nífẹ̀ẹ́ rẹ̀ náà ni ànábì òwì ni o ṣé o ṣe kankan ni o. fa anzara allahu subhanahu wa ta'ala qawlahu ta'ala wa man yuti illaha wa rasul fa ulaika ma'a alladhina an'ama allahu alayhim min nabiyyina والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا gbogbo ẹni tí ń tẹ̀lé ọmọ sọ̀rọ̀ tààlà lórí ọ̀nà tẹ́ ń sàn tọ̀ kẹ́pẹ́ ní bá ń tọ̀ gbogbo orú ẹni bẹ́ẹ̀ náà a ní yàyà nàbí o yọ ọmọ arábìnrin àdìjẹ náà o tòsí àdìjẹ gan ni ọwọ́ báyìí. àwọn èèyàn wo sì tún ni wọ́n tún nírú ọlá yẹn àwọn àsìdìkún àsìdìkún lẹ́nu tọ́jọ́ wípé gbogbo tó bá ti gbọ́n bí ọ̀rọ̀ lọ́sọ̀ tààlà ó dùdú tó tara lẹ́nu ẹ̀nu onímọ̀ yìí rẹ̀ wò wípé bọ́t ah ṣé dáwọ̀ wà nílọ síwájú bá ń tá a bá wà á tọ̀ báwọn yóò nílọ síwájú bá níbi ṣe sẹ́nu ṣé ìjọ wà kó bá ń bá àbá tún wá ọgbọ́n mi kùnà yóò kùn ebi tiẹ̀ ní kọ́ sọ fáwọn èèyàn tí wọ́n lọ dáhùn nígbà tí àmì láyé bàbá kan máa àwọn kan máa sọ̀rọ̀ kẹ́kẹ́ èmi ní nda bí n bá da gbogbo ayé ìbàdà nígbà bí n bẹ̀rẹ̀ ayé sẹ́kù kún kedere naam kẹ́nì kan wá máa kó ń sẹ́sìn ọlọ́run lónìí wípé yín tó ní kó wọn máa parọ́ fáwọn èèyàn tàbí kó tí kó wọn máa tàn wọn ni wípé òun fẹ́ kíjọ ọlọ́run ó kún àwa ń dúró sọ́ọ̀sọ̀ gba ayé di mùsùlùmí ni naam kò sí tí yàrá tí wọ́n gbà pé gbogbo ayé òde sọ ní mùsùlùmí a jẹ́ pé bọ́lọ̀ ń ṣe wíwù pé ká nàbí òwe fún ẹni kó wí. àsìdìkín ó làwọn tó jẹ́ wípé wọn ò lú ẹ̀sìn pẹ̀lú àwọn ànábì wọn wọn àná rọ́ọ̀sì mẹ́rin Abubakar Siddiq radiyallahu ta'ala anhu anabi sallallahu alayhi wa sallam ó fi wá sí ojú ọ̀nà kan tó dé wípé kò sí dúdú nù rẹ̀ àwa ń tọ ojú ọ̀nà ìbọ̀ àwa rí wípé àsojú ọ̀nà rírì ọlọ́wà ń tẹ́wá tí a ń sọ bẹ́ẹ̀ alladhina an'amta alayhim hàn tó o ti parí ìdẹ̀ra rẹ lé lórí. apá kan wa sọ náà wà fáwí pé ááyá yìí ń jẹ́rìí lérí kíni o khilafa abibakiri pé khilafa tó ń sọ̀fin àtún sáàbì tàbí nọ́ọ̀sì. kẹ́sàn án papòdà tán kọjá pé abakiri ni wọ́n bọ̀ sí ipò lẹ́yìn rẹ̀ eléyìí fi yé wa láti inú àáyá ìwí pé ẹnì tí a tún lè lẹ́tọ̀ọ́ ká máa tẹ̀lé ní ti bá ń sọ òun náà ni sìdíkù ẹni tí ò lu ti ànábì rẹ̀ mú wa kò fi tiẹ̀ kún. ojú ọ̀nà yìí táwọn ẹbí ọlọ́wọ́ bá tọ̀ ó náà níta ni o àwọn àsìdìkú nà kọ̀ọ̀kan máa tọ̀ gbogbo ẹgbẹ́ wa fẹ́ wá dí dárọ́jà yìí nínú umma yìí tí bá ti ń gbọ́ pé ọlọ́run wíbáyìí ànábì wíbáyìí tó sì dá lójú bẹ́ẹ̀ pé bọ́lá àtàndì ṣe wínú kò ní máa wẹ̀yìn mọ́. wàṣúhàdà àtẹnu tó jẹ́ wípé lórí pé ìntọ́lọ́ ń sàǹfẹ́ lórílẹ̀-èdè òun náà ni ó ń sọ tí ń sọ tí ń sọ tọ́lọ̀ ń fúlà bí ikú wọn yálà wọn pa wọn lọ́nà kan ni o yálà ọ̀tà sí wọn ni o tí wọn tẹ̀mí wọn fi wá tán sójú ọlọ́run ọba àwọn eléyìí náà wọn ò ní jìnnà káwọn ànábì. ńgbọ̀ wáyá ọlọ́run bá ti sọ ti gbogbo ti gbò náà wọ́n sọ ọ́ àti wọn mùsùlùmí tí wọ́n jẹ́ ní eré. wàhásùnà ọ̀là ìkàrọ̀fẹ́ ẹ̀kọ́ kí wọ́n pẹ̀lú àwọn èèyàn báyìí lèèyàn máa bá gbé lálẹ́ jẹ̀nà èèyàn máa forí rẹ o. zalikal fadlu min Allah kéèyàn ọba rẹ̀ láàrin àwọn èèyàn yìí ọlá ọlọ́run tó máa ga pọ̀ mọ́ ní o. wakafa billahi alima àwọn bọ̀ wa lẹni tíbi lọ́rọ̀ ọba ń bẹ lórí wọn. anabi sọ̀rọ̀ àfẹ́lá ó túmọ̀ ó túmọ̀ àwọn tí bìrù ń bẹ lórí wọn yìí. ṣùgbọ́n kọ́pìlà rà ọkọ̀kọ̀rọ̀ àwọn afáàsọ̀ ń pa alimagudubi àlẹ́yìn àwọn akọ̀sọ̀ wípé àwọn kèfèrí ni wàlà bọ̀ọ̀lìn àti àánú náà ni mọ̀nàfíkì inú ìjọ yìí ń jọ sàṣálàmù wọ́n ní kílẹ̀ rí yín wọ́n náà lè tò náà lọ́nà wo wọ́n nígbà tó lọ́n bẹ̀rẹ̀ sọ́tù fàájà ó ròyìn àwọn ìntìárì pẹ̀lú mùmíní tòótọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìdínà siratal mustaqim ọkọ̀ ròyìn àwọn mùmíní nígbà ọ̀yá ó ròyìn àwọn kèfèrí pé ghayril maghdubi alayhim wala ad-dallin wọ́n náà mọ̀nàfíkì nù wọ́n ní bẹ́ẹ̀ náà bó ti ṣe bọ́nu bá kọ́rọ̀ نعم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ọsọsọ débi pé ulaika abul muflihun mubashara ó tún bá ti di ọ̀rọ̀ àti débi innal ladhina kafaru sawa'un alayhim bó ṣe kárí ẹ̀ka báyìí ọbẹ̀ bẹ̀rẹ̀ náà nàfíkì wa minan nas man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin bó ṣe tó bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni táwọn gbọ́ yẹnu suratul fatiha náà àjẹ́ pé makudubi yẹn àwọn pèpèrè ni ọ máa jẹ láti fi tẹ̀lé dọ́lọ̀ fi tẹ̀lé nù bá kọ́rọ̀ dọ̀ọ̀lìn ẹ̀ mọ̀nà kìkì ni wọ́n máa jẹ́ láti fi jẹ́ ntọ́lọ̀ fi tẹ̀lé nù sọ́tò bá kọ̀rọ̀ láàkín ànábì mi sọ Kùránì kalẹ̀ fún o tọ́bẹ̀ yìí bá lè tún kankan kọ̀sọ̀rọ̀ mà. nínú kíso ìsìlámù Adi ibn Hatim radiyallahu ta'ala anhu àrùbọ̀ kọ́sà ní ti bá sọ̀rọ̀ kan ní ti bá sọ̀rọ̀ kan ní ti bá sọ̀rọ̀ kan ń gbọ́ wá débi kan àbí ìwà sọ̀rọ̀ wípé kí ni tó ní ọ lànà ìwọ àdé níbi kọjá wípé la ilaha illallah ní ọ wà lórílẹ̀ tí òfin dà lóru kí ni tó ní ọ là kí ni tó ní ọ là níbi káwọn èèyàn máa sọ allah akbar allah akbar wa laysa shay'un akbar min allah kò sí nǹkan kan tá a sọ pé ó tóbi lẹ́gbẹ̀rẹ́ sọ̀tà á ẹni yẹn bá bá sàlámù àbí ní okú oríire o tọ́lọ́lọ́ ti yọ ọ́ kó nù àtọ́lọ́ ń bínú sí àtàwọn tó ti nù wali maghdubi alayhim aliyahudi àti bínú ọlọ́run bẹ lórí wọn ọ̀nà yahudi àjù wàlà gọ̀ọ́lìn àtọ́lọ́run bínú sí ọ̀nà nàṣọ́rọ́ tí wàá di tó kó bá wọn. yahudi nímà wọn nímà ṣùgbọ́n kò sí fẹ́ńbẹ̀ wọn nímà wọn èèlò àwọn nàṣọ́rọ́ tẹ àwọn kiri yóò ń tiẹ́ àwọn onímọ̀ kankan ń tiẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ ṣiṣẹ́. ọlọ́run wá ń kọ́ àwọn mùsùlùmí lónìí wípé ǹjẹ́ ẹ̀ máa sọ fún mi lórí ìrun yín ni wípé sọ́wọ́ o torí kọ́ìdù méjì náà la níbi ìmà kí tí ó sì máa tẹ̀lé. a jẹ́ pé nínú ó mọ̀ ìgbógun ẹni tó bá ti dó mímọ̀ tí ó wà tẹ̀lé nǹkan tó mẹ́yìn ìmọ̀ ń bẹ jàdẹ́rẹ́ kọ̀ wá títẹ́ ń bẹ fàfi ìṣàbàwùn bìlì yahud a jẹ́ pé òun àtàn yahud ti jọra. naam ẹn tí ó sì kéwù náà tó fẹ́ sẹ́sìn kò kéwù ọbẹ̀ dàrú kò kéwù ọbẹ̀ ayàwó rẹ̀ kò kéwù irú sọ̀kòtò rẹ̀ fẹ́ lòkè kò kéwù kò sí mà kankan bí n ti ń ṣe o kò sí rẹ bí àti jẹ́ kó rí ìwọ̀n tilẹ̀ kó dodo àti kọ́ àlọ́wọ́ ọpọlọ rẹ̀ kí wọ́n rán lẹ́wọ̀n gbére fàfi ìṣàbàwọn bèbè náà sọ̀rọ̀ òun náà ti jọ kiri o méjèèjì gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀sìn àtẹ̀sìn wa ẹ̀sìn mani ṣáájú ká tó máa ṣiṣẹ́ bí mo bá dé iṣẹ́ náà máa tẹ̀lé bẹ́ẹ̀ ni. kí wàá ní tí àwọn ànábì tọ̀ kẹ́yìn sórí rẹ̀ nǹkan méjì náà ni. najahu fil aqida wa najahu fil manhaj wọ́n là níbi àdìọ àwọn kírìdì kan bẹ tẹ pé mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa ní sọ̀rọ̀ bàtà ọ̀tà ala ta ni máa pààyàn ọlọ́wọ́ bá ni máa pààyàn. ìpààyàn tá a gbà yìí ni wípé èèyàn tó kú ìkọ́dà kàní pọ́pọ̀lọ̀ gbà ẹnìkan lọ kàmbá ọlọ́run ti ṣe ebi àsìkò tó fẹ́ mú kúrò láyé ṣùgbọ́n lọ́mọdé àwọn ọ̀jẹ́ sábàbí aburú. kọ́wádé ló kọ́kọ́ ha tẹ̀ ti di ojú ojú tẹ̀ rẹ̀ <laughs> àdìsí èyí mo mọ̀ rírẹ́ o tí ò ní ti ní pa ẹ <laughs> ẹ wò bàbá ọbú ẹ wo bí wọ́n ṣe ń rọ́pọ̀lọ́ àwọn èèyàn lọ lẹ́wọ̀n ń jojúmọ́ pẹ̀lú ìrírí ayé ẹ̀rọ tí wọ́n sọ kí wọn. ìmí ìtọ́ bá tẹlẹ̀ gan bó ti tẹlẹ̀ náà tó tọ́ wọn akẹ́kọ̀ọ́ kankan bẹ̀ ju ipe ayé yìí náà ní o ayélu náà ayélu náà o ẹni tó sọ pé ayé ní sẹ́yìn ayélu náà o. nàám. ńgbà tá a wà kéke bàbá wa kan lẹ́kọ́ lọ bá ń forí jì wọ́n tí wọ́n wa, ṣe bọ̀. wọ́n wá ní lábàǹgbà náà tán kan bí àgbẹ̀ náà ni o gbogbo àtírìn sẹ́sẹ̀ dé ni wọn ò dá ohun rẹ̀ mọ̀ tírìn sápà àbáwọn ọlọ́gbọ́ ara ìmọ̀lẹ́ orí nìkan ni wọ́n sábà wá sábà wọ́n sábà orí mọ́ ẹgbẹ́ ibì kan ó ti á pẹ́ sí gbà wọ́n ń gbóhùn tó sọ ni o àwọn obìnrin lè lọ tàkàn nù lé kí wọ́n fẹ́ da omi àtànù tọ́ba díjọ́ kan nǹkan bá domi sọ́nà bíi sàrí ni a ìyá búlí tá a ti jọ ń jẹ tá a jọ mọ lánàá ló sì ń dání atálẹ̀ lórí a lélẹ́ yìí wọ́n bá gbé gbá lọ́wọ́ ló bá máa gbà kò séjú mi o mo ní bàbá àtàlẹ́ tó ń sì parọ́ ṣùgbọ́n a sọ bó ti rí àtọ́jẹ́ bí ọ̀rẹ́ ẹni lè fẹ́ tọ̀ gbọ́ mi o lè ti okòdé kó ti rẹ̀ lọ́ba máa tọ̀ lẹ́gbẹ̀ẹ́ bí àà ah, ah, ṣàkó olóbì ìtọ̀ lórí mi àtijọ́ ah, ń sayọ̀ náà lánàá ni o. ìlú ìlédè lákòókò ni ọba múgi ìgbà lẹ́tẹ̀ẹ́ àà yá àṣàbúrì ẹlẹ́kọ̀ọ́ igi ẹ̀sùn igi ọ̀pẹ igi kíníkà lágbárí mi orí ń rò èmi náà orí ń fọ́ mi mi lè bá kò kí ń jọ mi kọ́ fẹ́ sọ̀rọ̀ lálẹ́ ní ọbẹ̀ sáwà dáadáa wọn wọn lè nàgà síbẹ̀ tàbí lè nọrẹ ní àà ó sùn lé lérí ni. tí wọn bá gbẹrù yòówá ìdíyà yìí nìyí. ntí wọn ó di kó yàwó èèyàn ni wípé àárọ̀ ọ̀run tó lè wáyé bẹ́ẹ̀ ni ti kú kò sí èmi jí mbẹ́ ṣùgbọ́n ṣèyítọ́ àtàwọn ogun rẹ̀ wọn ò tiẹ̀ wọ náà tá a bá sùnmọ́ náà ọ̀nà tí wọ́n yẹ máa dẹ́rù àtàwọn àjò sọ́sọ̀ àtàlá orí ọmọ wà lẹ́nu wọn ṣèyítọ́ ni àléríyàn àlìjẹ̀nu àríyàn yọ kàn ló lẹ́gbẹ̀ẹ́sá yìí ni ọba máa gbẹnu ẹni sọ̀rọ̀ kí ló wá fẹ́ jí ó yà wọ̀nyí pé òun kọ́ àfi ní tàbí sàtàrà mú wá fún wa yìí yóò jẹ́ pé kíni o a nǹkan máa tèèyàn nínú wọn ó sì lanu rẹ̀ àjẹ̀lú ti mú un tí wọ́n fi bẹ̀ kú bí wọ́n ti ti panú ndé yóò tún fi bẹ̀ bàrà wọn ni wọ́n ṣe wàhálà sí wàhálà wọn ò nǹkan kan naam kìrọ̀sìn yẹn kàti mẹ́mbẹ́ kódà gbogbo èyí ń dà láàbù dáńgbà yẹn gan àmú ọ̀rọ̀ lórí rẹ̀ wà á dẹ̀ rẹ̀ mi níbàdí òun kẹtàlẹ́ sọ. tí èèyàn bá jẹ́ nìkan tí èèyàn bá kúnnù nù tí èèyàn jẹ́ dúpá àjẹnú sì máa sáàbù wọn. wọn ò ní kí wọn máa ṣe gìrìgìrì o tàbí kọ́ máa ṣe garagara kí wọn sá máa jẹ́ ẹ́ ṣé wàá sí ọwọ́ àárọ̀ lẹ́yìn bímọ ebi á lójú ojú rọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ni wọ́n wò wí. ẹ̀lẹ́ à ẹ̀gọ́lẹ́ tó pò ní gàárì mo ní mọ̀. bí ó yàgbẹ̀ náà àárín owó ìṣẹ́jú márùn-ún kò tí ìbọ̀sókòtò bẹ́ẹ̀ ni ọmọ síkòtò nǹkan. bá a kí ní ẹ̀tí ìgbótò rẹ̀ jẹ́ mọ́sá bẹ́ẹ̀ fẹ́ jọ múròde bẹ́ẹ̀ tí rẹ̀ lábí ó lè fẹ́ ó lè bọ́ bàtọ̀ ọ̀tún tó dé tí ó sá máa ṣe kùnùnù kùnùnù kùnùnù kò sẹ́yìn kò sí kan. wà láìrí mẹ lórí ẹ̀ mùsùlùmí mùsùlùmí àwọn mùsùlùmí lẹ́lẹ́yìn wọn ò ní ọmọ àdàdúgbò ro. ojú ọ̀nà yìí tánátàntọ̀ àwọn yẹ̀wù dín kí láti mọ̀ wípé ojú ọ̀nà àwọn ojú ọ̀nà ti bínú sí ni ànàbí ò tí ìdàyé tí kìsọ̀ tí mo fẹ́ sọ ibi ṣẹlẹ̀ salawatullahi wa salamihi wa hadhihi al-qissa min qissati man Zayd ibn Amr bin Nawfal kharaja من الجزيرة هو وجماعة من أصحاب إلى الشام توجهوا إلى الشام لا لا وجهنا جو لندن ونتاني واو ورقة تيام وانا في الشام لوبا زيد يا كبر صلى الله wọ́n pọ̀ bàjẹ́ tí wọ́n jáde nínú ọ̀nà àdúrà láti jẹ zero láti máa maka mọ́mọ́ tí wọ́n kankan wọ́n kúrò àwọn jọ pé àwọn wẹ́sì òdodo lọ káàánú yabhasuna àni dín hanif wọ́n wá pọ̀ nígbà tí ẹ̀dẹ́ sàm wọ́n pàdé yahudi àwọn yahudi sọ fún wọn wípé àkọ́kọ́ náà kí lọ́lọ́ fẹ́ ṣe zéèdù ni mo fẹ́ gbẹ̀sìn yìí ni ṣùgbọ́n ẹ̀sàlàyé ẹ̀sùn wọ́n ní ká tó lè ṣàlàyé ẹ̀sìn fún wa fún ọ إنك لا تستطيع الدخول معنا في هذا الدين حتى تأخذ بنصيبك من غضب الله ó lè kó nú ẹ̀sìn wa tí ìgbà láti sáyìn pé ìǹtọ́lọ̀ ọbẹ̀ ìbínú síbi tí ń bá ti wẹ̀sìn ìtàn ọ̀tẹ̀ lọ́rùn. kò wá ní rí bẹ́ẹ̀ bọ́ ha gbogbo òwe tí mẹ́lẹ́wọ̀ yẹ̀wù dítán lónìí wọn ò lè pè ọ́ ju àti kọ́jẹ́ pé ìyá rẹ̀ ìpìlẹ̀ júù ni àwọn ọ̀gbà bẹ́ẹ̀ sì ni bí ọmọ àlè bá kéwú lónìí tí kéwú yé dáadáa ó lè dì máa mú. Black ó lè dìmọ́ fún wáyé gbogbo oyin ọ̀dàrú náà ti wá. mo ní tọ́ ọba ti mọ̀ wípé a máa tàwọn kankan kan ẹ̀sẹ̀ ọ̀rìn làmà pé tọ́ ọba ti ayọ́nú sí kíni o ìbínú ọlọ́run wà á kónú ẹ̀sìn. ẹ̀sìn ìyẹ̀wò ní máa ń pè nǹkan. ariwo tá náà rèé káàkiri yé parí pé ẹjẹ́ àsọ̀kùn. fọ́ọ̀mù tá a fi rí ọlọ́pẹ̀lẹ́gbẹ́ wa tó fẹ́ ṣe yìí ọ gbọ́dọ̀ lọ́wọ́ àti mi ìmọ̀ àti wá ìtàn ṣe fún yìí ọmọ tó ọba ti ń bínú ẹgbẹ́ yìí ibẹ̀ náà ni ó ti máa lọ́kọ ibẹ̀ náà ó ti máa níyàwó. ẹ̀sìn yẹ̀wúrí lẹ́sìn báwọn tó o bá ti mọ̀ kọ́ ọ̀yọ̀dún sí ìbínú ọlọ́run wàá kó inú ẹ̀sìn wáyé. Ah, ó ní ìní min ghadabi llahi àfírù ṣé bí ìbínú ọlọ́run náà ló gbé mi tí má bàa rí ìbínú rẹ̀ ló mú mi kúrò lé tí mi wá bí n ò ṣẹ̀sìn eléyìí o ó ní wọ́n júwe ọ̀dọ̀ àkìrí yóò fún ah, ọ̀nà ilé ìjọsìn ìṣẹ́nà wà lọ́nà àdùn ọba kọ̀rí ọ̀nà wọn àtàwọn èèyàn rẹ̀ náà kálukú náà pé ah, bóò ní ṣe wọ́rọ́pọ̀ àkóni tí zayd wílẹ̀ mi náà ṣe o ìbínú ọlọ́mbó nígbà wọn lọ́rọ̀ ọ̀nà sọ́rọ̀ tí wọn fi hàn kalẹ̀ yìí pé kò sí wàhálà. إنك لن تستطيع الدخول معنا في هذا الدين حتى تأخذ بنصيبك من سخط الله ègún ọlọ́run lórí gbogbo ẹni tí bá ti ń ṣẹ̀sìn rẹ̀ láì fi màkún ibi ọba lè lọ ṣe rẹ̀ kàlálì kìámà tó bá ti ti ọlọ́run máa bọ̀ pẹ̀lú wa ó ní a inni la àtẹ̀kẹ́ sàkọ̀tọ̀lọ́. ibẹ̀ náà yòókù wa àwọn yòókù ni pé bó wà ní báyìí wọ́rọ́kọ̀ ni àwọn ọ̀sẹ̀ tí eléyìí sì tún sẹ́pẹ́rẹ́ sí tán aláwọ̀ kan ní ọba ń sàlàyé christianity fún wọn sá gba ọ̀pọ̀lọpọ̀ wọn àfi zainu nìkan ni ọba wọn gbà ṣùgbọ́n wọ́rọ́kọ̀ yẹn gbogbo wọn gbà pẹ̀lú òdodo ọ̀pọ̀lọpọ̀ ní wọn gbà pẹ̀lú òdodo òun náà ni wọ́rọ́kọ̀ ni lẹ́yìn alhamd àníyàn dáadáa pè láti sọ wípé gbogbo ẹni tó bá tẹ̀lé nìkan tó ń tọ̀ sí jẹun tí ó sọ ọ́ nù téèyàn fi wá tẹ̀lé téèyàn náà fi kú sẹ́yìn ìsọnù lẹ́yìn rẹ̀ àníyàn ò dáa àdéhùn ọlọ́ọ̀ni wípé tí àníyàn bá yẹ dáa lórí téèyàn gbé lọ láti ti mọ́lọ́sọ̀ àtàlá wàlúwà ọlọ́run yọ. wọ́n kọ̀ padà bàtìlámù náà ẹni tó sọ́kọ̀ sọ́kọ̀ zayidu wá padà ń tiẹ̀ kọ́ gbà kankan ó ní ìhùn kù sórí nítorí bí Ibrahim máa ṣe ọwọ́ apẹ̀ àwọn aramaka ńgbà tó ti padà wípé ẹ̀yin aramaka náà àlàmà ahadari ìyàwó asbaha àlàmà kánà àlẹ́yìn Ibrahim ìrírí ẹni kẹ́kọ̀ọ́ lónìí nù yìí ti ń ṣe láti Ibrahim ṣe ń ṣe máa wò nǹkan mi lẹ́ ń ṣe lá àwọn Yahudi wọn àwọn ẹni ṣe wọn àwọn ẹni ṣe. ṣébi ti aṣọ náà nu ẹ̀sìn olú ayé mú bọ̀ padà náà ní ìsìn kọ́ ọmọ ni nígbà tó padà ó ní ìlú olórí bá nàbí ìbọn ṣe máa ṣe títí kó fi pa mí ìní lọ ṣọ́ọ̀ṣì ìní lọ bẹ́ẹ̀ yẹ̀wúdí ìní bẹ́ẹ̀ náà lọ bí ìjọ ti pẹ̀lú kí rẹ̀ ní à bọ́gbọ́n ọba ní ìní dáìn lóhùn. àrọ̀gbọ́n wáhìdán amúhalì fàrọ́bì àrọ̀gbọ́n تقسمت لي أمور لو أدين إذا تقسمت لي أمور أدين إذا تقسمت لي أمور تركت اللات والعزى جميعا تركت اللات والعزى جميعا كذلك يفعل الجلد صبور كذلك يفعل الجلد صبور كذلك يفعل الجلد صبور ولا العزى أدين ولبونتيها آه ولا العزى أدين ولبونتيها ولا صنمي بني عمري أزور زور ولا صنمي بني أمر أزور ولا صنمي بني أمر أزور ولا هبلا أدين وكان ربا رب ولا هبلا أدين وكان ربا لنا في الكون إذ حلمي يسير لنا في الكون إذ حلمي يسير لنافل كون إذ حلمه يسير أربا واحدا أم ألف رب أربا واحدا أم ألف رب ọlọ́run ọba kan ṣoṣo ni máa sì ni tọ́bálà àkáyè mu àbí ẹgbẹ̀rún ọlọ́run tẹ́ ẹ kó kalẹ̀ bẹ́ẹ̀ ń pèrè ọlọ́run lọ́dọ̀ sí. wá ìdáná àmọ́ àdìsọ̀rọ̀ bẹ́ẹ̀ àdínú ìdá àtàkọ́ sàmùtì òmòrò. Àdínú ìlà àtàbà tàbà sílé ọmọ. Bọ́rọ̀ bá tiẹ̀ pín yẹlẹyẹlẹ báyìí. Tí ń dàrú lọ́dọ̀ ọ̀tún, tí ń dàrú lọ́dọ̀ òsì, ewu làdé bí wa ti ń gbọ́ wá láyé. Ànábì sallallahu alaihi wasallam ní taraktukum ala al Inú rìwáyà mi, taraktukum ala bayda anqiyya. Lórí nǹkan tí yóò rújú rárá, tó mo fi ń sórí rẹ̀. ǹjẹ́ ẹ̀bẹ̀ rí pé nǹkan kan dàrú ẹ̀yà àmọ̀ wípé àwọn èèyàn ti kí nǹkan mí ìbọn ni ọkùnrin nílá bí nǹkan tiẹ̀ ti rí ọ fọ́jú tó ìní báyìí ti ń tẹ̀sí ìǹtọ́rọ̀ wọn bá ń fẹ́ ní ń ìlà ákìrì àdàlù kàlámù níìsì àwa ní àwọn tọ́rọ̀ wọn bá yọnu sí ó sì ń lẹ́yọ kan jama'atan wahida alladhina an'amta alayhim ń bọ̀ wá àwọn tí ọba ọwọ́ àpẹẹrẹ méjì rọ́ìrì màkùdù yàtọ̀ fáwọn tó ń bínú sí wàlà dọ̀ọ̀lìn tàbá àti àti nà àbí ìwádìí oyè wa wípé àwọn yẹ̀wúdì ń tiwọn àwọn ẹlẹ́tọ́rọ̀ bá ti ṣe kí ni o tó ti bínú sí nítorí kìsì ni a ń fi dẹni ìbínú wọn ní mà wọn ò lókè ni o wọn ò lù má wọn. wọn là gbọ̀ọ́lì tàbáwọn èdè pé àkìyó wọn ò ní mà kankan wọ́n sì fẹ́ ṣiṣẹ́ a jẹ́ pé ẹ̀sìn wa méjèèjì tó ṣe kí ni o ònàjọ kónú. àwọn ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ojú ọ̀nà ọ̀sán wa rìn aqidatan wa manhajan la budda lil muslim an yakuna salima al aqidati wal manhaj ìtí wá ń dà lójú àwọn èèyàn lélẹ̀ ìgbà mi ń bẹ téèyàn ọ̀jẹ̀ni tọ́jọ́ wípé àkídà rẹ̀ ọ̀dà ṣùgbọ́n kò mọ lu ẹsìn mọ ti gba mọta mọ ti kò bàtà sùn ọbọ nbí ẹbọ wà mọni hajj ni hàn afáàlù sunna ní tòótọ́ ọwọ àpò mọni hajj bóòlù ànábì ṣe bóòlù ànábì ṣe fẹ́yàwó bóòlù ànábì ṣe fẹ́yàwó òní ọ̀tọ̀ tọba bẹ́ẹ̀ fẹ́yàwó bóòlù ànábì ṣe ti dáwà bóòlù ànábì ṣe tọ̀hún mọ̀ bẹ́ẹ̀ ti dáwà òlẹ́rìí ti ti dáwà bóòlù ànábì ṣe fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ naam báni bí se káwọn yẹn lẹ́kọ̀ọ́ olú ti káwọn yẹn lẹ́kọ̀ọ́ bàbá ti dá wa búwọ̀ náà bí ti tún àárín ìyàwó àtọkọ ṣe báni bí ti ṣe olú ó sì ṣe. bóòlù sọ̀rọ̀ àtàlẹ́ bóòlù ní ṣe ń parí ìjà láàrin kọ̀bẹ̀jì náà mùsùlùmí kódà bóòlù àti ṣe báwọn kèfèrí lò àwọn tó bá jẹ́ kèfèrí tó bẹ́ẹ̀ wọnú ìlú ìsìláàmù tí àtẹ́sí wà látòkè yìí pé àlẹ́ òun kí wọ́n wọlé yálà wọ́n kó ọjà wá ní o yálà wọ́n rán wọn ń tẹ́sí àní o bóò rẹ̀ ń kàkàn ti bá wọlé. naam ẹ̀hẹ́n ibi tí mùsùlùmí àti wàá dénú mọ́ní àjù àwọn wàhálà mọ́ní àjù ní kíni o òní wàhálà ẹnì kan wà dáǹsì ẹ̀dúró náà téèyàn bá wà tó wà dáadáa wọ́n níbo ló ti wà tọ́jú àfa ṣùgbọ́n mi rẹ̀ mọ́ ẹ̀mí rẹ̀ mọ́ wọ́n ní kíláàsì máa pẹ́mì rẹ̀ mọ́ ń àtàkàgbọ́ mọ́ lọ́wọ́ àkàǹkà mọ́ lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ arìnrìn ọ̀nà kan tánà bí òrin ọ̀nà wọn bọ̀tà níyàn rẹ̀ dá lórí ọ̀nà kẹrin wọn kí ni ìdájọ́ rẹ̀ jẹ́ máa bọ́ra ṣẹ́ dáhùn náà dídá àníyàn rẹ̀ lórí ọ̀nà tó fẹ́ rìn náà ó ti jó yẹ wá wípé ó ti láàkì manhaj. kí là ń pè ní manhaj ọ̀nà tánàbí rìn ibi wàhálà ti dénú. Ànábì sallallahu alayhi wa sallam kọ̀ọ̀rọ̀ àwọn kankan tẹ́rínú àwọn sọ̀hábà ẹlógún ni o ẹ lọ ṣe dáwà wá ní o kíyàwó wa dàtẹ́wó fún oṣù lé kò dé kọ́sẹ́lẹ̀ rí kọ̀ọ̀rọ̀ àwọn kẹ̀kẹ́ ń sẹ́rí lójú ọ̀nà dáwà yìí kọ́ wá jẹ́ pé ńgbà wọ́n bàdé wọ́n bọ̀ wọn tó fi dààmú gbó ọ̀sẹ̀lẹ̀ rí anúbísọ̀ àsálàmù kò ti ṣẹlẹ̀ rí nínú mọ́nàṣọ̀ àsálàmù kẹ́ni kó kó ẹjọ́ pé afẹ́fẹ́ ọmọ wa wà fẹ́ jẹ́gẹ́ níkẹ́ o láàrin ara wa nínú àwọn mùsùlùmí tí a máa sọ̀rọ̀ sáà ló bà sàgbé aláìláì à nínú muhajirun ni muhajiru ó ti máa fẹ́ nínú àwọn ansọ́rù ni ansọ́rù ó ti máa fẹ́ wà lẹ́rìí bí òsèré mọ́ni àjùmù afẹ́ ìtumọ̀ tí ń dàrú nù mọ́ni àjùmù. mọ́ni àjẹmù in tó sì jẹ́ ẹ̀tọ́ fẹ́rẹ́bí sallallahu alaihi wasallam yóò jòyè àpẹ ẹ̀tọ́ òníkẹ́lẹ́lẹ́yìn kọ́dé ìtànàbí náà tó kọ́ ọ́nú ànàbí ọjọ òye wa wale ànàbí ọ̀bọ obìnrin kaka lọ́wọ́ nígbà tó fẹ́ máa ṣe bẹ́yà fún wa bẹ́yà tá a ti ṣe fún ìmáàmù àgbà naam òní ẹnì kẹni tó bá lòun kí olóòní wípé aláàlì ní fóun kẹlẹ̀ ẹlẹ́lẹ̀ wọ̀ máa ṣubú fóun tóun torí ìtẹ̀lẹ̀ bẹ́yà àpilẹ̀ ni kọ́ lọ tún bá o. mọ́níwájú yìí ó ní wàhálà lẹ́nu mọ́níwájú ni wípé afẹ́ pẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ́wọ́ ọba ọ̀nà wúlà níbí tọ̀ nígbà tó fẹ́ só sì da kó didi ẹni tí ń tirẹ̀ láàfà ẹni ọlọ́run kọ́ máa wá fi irọ́ ti dá wà. Nàám kọ́rọ̀ ká máa yàwó èèyàn o kọ́tà máa yàwó èèyàn o ká máa wá gbọ́ káàkiri dàtí àwọn kan ti bí ẹ̀jìnà sí o mùsíbà ní tí wọ́n gbé lọ wọ́n ní kéèyàn kó méjì mẹ́ta kẹ́ máa ṣe wá àti fúnra yín wọ́n lára àmú ni o níbo ẹ ti gbọ́yìn ẹ ń bá ń sọ bẹ́ẹ̀ kó túbà ìlà fi sọ wípé lọ́wọ́ tá a wà yìí nílùú wà yìí lọ́wọ́ yìí o wọ́n ti sílẹ̀kùn ẹ̀wọ̀n lẹ̀ ṣùgbọ́n wọn ò níbi kankan kọ́ wẹ̀wọ̀n wọn ò kẹ́kẹ́ pé èèyàn wẹ̀wọ̀n ẹsẹ̀ rẹ mọ́ wẹ̀wọ̀n alọ́pọlọ ẹ̀wọ̀n ọpọlọ. ẹ̀wọ̀n wo ni ó sì yàrá yìí o. wọ́n wá pẹ́ wọ́n ìtàn bọ́gláàrì orin ní bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ lọ́nba ti kó nú ẹ̀wọ̀n pẹ́rẹ́ báyìí òsì ìjọba bòde. ìntàǹkè fúnra wa kéré. mọ́ni àdúlì dá e lálẹ́ ee kí wọ́n bí mi fi hàn lẹ́nugbà mẹ́nugbà wọ́n ọ̀tá àti kẹ́bọ́ máa lọ́wọ́ rí ẹni kí ni wọ́n fẹ́ fàjà kò sí ń fàjà ju pé ẹni ojú ọ̀nà bí ṣé àpẹẹrẹ wa apapọ̀ lónìí gan sábàrà wá sáwọn ọ̀tọ̀ ọlọ́run. naam fadlan wa lẹ́bí náà àmì àmì àwọn ànábì rẹ ni ẹ àwọn tí wọn tún wáá gba ẹsìn lọ́wọ́ àwọn ànábì wọn ò lù nítorí pé ẹdí alẹ síbi ayé lẹsìn láà abàdàn. tìǹtàǹkì fúnra wa lélẹ̀. ọlọ́run láti kò sóore. ẹ̀wọ̀n ọpọlọ tó kùlù báyìí méjì wọn jáwé rẹ̀ fún wa. atutu di sàmùsà sálàm tún bá àwọn èèyàn wọlé èmi kí n sọ ànàbí ni ẹ̀ ń tọ́lọ̀ ń bá fẹ́ kóso lálẹ́ kìámà àjọ ọpọlọ rẹ̀ òní máa jàgbàdo láyé yọ lájọ tí máa ti já béèyàn bá ti ń sẹ́tì sí ní ìsìn tí yóò ṣe àjọ lọ́pọlọ rẹ̀ mùsíbàdé sáré kan sára tán tá ló náà gbé fún mú múlá fẹ́ bá sọ̀rọ̀ yàwó yàwó káàkiri gbogbo ọ̀dọ́ bá ń ọ lọ fi ọpọlọ rẹ sínú ẹ̀wọ̀n àfáà kan tí yóò jẹ́ pé ìtẹ̀lé nítorí bí wílò ń ṣe sáré ọ̀pápọ̀ o ìmọ̀ tàbí kó o kú sáájú àfa rẹ yọ wà yí ọ. jẹ̀mọ́ kùsùbà ti fẹ́ gbọ́ wà sí náà yóò máa yá díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni ẹ jẹ́ àtàpá káwọn náà gbìyànjú àti màkà. níta ń sọ nìyẹn ọ̀rọ̀ ọmọ ní níta pàtàkì àǹkà tó sì gbọ́ wọ́n ní ìtumọ̀ ní tí wọ́n sọ pé káwọn lọ wá màdùn wípé káwọn má lọ gbọ́ wá sí náà. wọn ò ní ọmọdé ọgbọ́ wáàtì ṣùgbọ́n máa gbọ́ wáàtì sì máa bẹ́lọ̀ ń kájọ ọpọlọ kọ́mọ́jàgbàdo. bákan náà tó sì ṣe tó fẹ́ dọ́gbọ́n fi wáàtì rẹ̀ rán ọpọlọ yẹn lẹ́wọ̀n kọ́lọ̀ ń sọ mẹ́ hádà wà. mùsùlùmí tẹ́ ẹ̀ mọ́ lọ́wọ́ mùsùlùmí tẹ́ ẹ̀ máa burú o. ẹ má sọ̀rọ̀ òdì pẹ̀lú mùsùlùmí kan o. bínú bá tiẹ̀ ń bíyàn lọ yọ padà rọ̀ tọba ya èyí ni láì dára yọ ọrọ̀ nítorí kìsìnì ntí ń jẹ́ dáwà ọlọ́run sọ̀rọ̀ pé iná sanulẹ̀kẹ̀ àlẹ́kà fọ́nà ṣẹ̀kìlà ara mọ́nyájú nìyẹn sórí ìwọ́kọ̀ ọ̀yàn rẹ̀ o àwọn alábẹ́ gbẹ́sẹ̀ ilé ọlọ́ kèésì ìṣẹ̀rù tó dùn òru ó wú u bàjẹ́ àdébí tọ́lọ́ fẹ́ gbẹ́sẹ̀ fúnlọ́sọ báwo àdébí wa ń lọ ọwọ́ làwọn àfáà ni ọgbà tẹ́ lọ́wọ́ òjijì ọlọ́wọ́ bá ọlọ́run gan tó fẹ́ gbẹ́sẹ̀ bàbẹ̀ bíi ọlẹ́rù tó wò ló fẹ́ gbé fún sáà fáà káwọn mẹ́tọ́ lórí gbé àfi yá a sọ lọ́nà tó ní ìbàdàn náà tó gbogbo ẹni téèyàn bá nù kìí ṣe pé nínú téèyàn nù wọn láyé wọn ní àwùjọ àdé mẹ́ta àdékìá mà nù wọn ó jìyà o ṣùgbọ́n téèyàn àjẹdọ́bù lórí ẹnì kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan. gbogbo gbàkígbà tó o bá lóun ṣe ìsìlámù tí wọn wáá di ọmọ bìkan tó o fi fojú ju àwọn kan ta tó ọ̀fọ̀kàjọ wọn mọ́ wọ́n ti rán ọpọlọ rẹ lẹ́wọ̀n.

غير المغضوب عليهم ولا الضالين tí èyí sojú ọ̀nà àwọn tó ti bínú sí torí wípé wọ́n ní màwọn òdo tàbá àti wọn sọnù torí pé wọn ò fi máa tẹ̀sìn yóò tún kúrò lórí irun yóò hà fọ́ọ̀mù fáwọn èèyàn yóò tún kúrò lórí irun mọ́ní ájú náà ni wàhálà kí ni wàhálà o mọ́ní ájú sọ wá bọ́kọ lọ wa mú sọ dáa pẹ̀lú wa tọ́lọ̀ fàtàn ala wípé ọlọ́run sọ fún wa wípé ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ jà títí tí àwọn kèfèrí tí wọ́n fi kó kú kíkẹ́ gbà kéèyàn wá péjọ wípé ẹ̀rí pọ́lọ̀ nǹkan fẹ́ mú aláfẹ́ àjẹrí tẹ́ ẹ bá sì bẹ̀ẹ́ gbà náà tá náà yóò jẹ wírì sọ́wọ́ abamu káwá sọ wípé làákàyè wà láàfin jẹ́ kẹ́sìn èrè oṣù kìíní okun sọ́wọ́ abamu sọ pé nǹkan bí ìfilẹ̀ kò lè rọrùn mọ́ láti lò ní ìsìn bó ti jẹ́ pé kò bá láàkẹ́ yìí mu kọ́lọ̀ sọ pé ní àná ìní ẹ̀ mẹ́jà ṣùgbọ́n odò sì ti ń bọ̀ à àmì tí wọ́n ti àwọn fọ́lẹ́jì kó tó odò sì ti ń bọ̀ ńkọ́ tí wọ́n ti súnlé wa ńkọ́ tí wọ́n ti kín alápá ńkọ́ lẹ́ torí pé tó bá dùn sùn náà bẹ́ẹ̀ sáré ìjà náà ẹ̀ ń tẹ́ kó kọ̀ọ̀rọ̀ yìí lọ́wọ́ òun náà ló ní pé bí mo ti fẹ́ rè ṣé bá a ṣe fẹ́ lẹ̀sìn ọlọ́run àbí èèyàn náà tún lè fọwọ́ ara ẹ̀rọ pẹ̀lú ẹ̀ lẹ́wọ̀n ẹ má sì mí gbọ́ o èèyàn tẹ́ ó lè màmá fún rẹ̀ fọwọ́ ara ẹ̀rọ pẹ̀lú ẹ̀ lẹ́wọ̀n gbogbo ìgbà tí èèyàn bá ti ń nífẹ̀ẹ́ kí ni o ẹnìkan ju kí ni o ju òdodo lọ gbọ́rọ̀ lẹ́nu àfa kí ló àfa ìwí sọ̀rọ̀ ara ẹ̀ lọ́sọ̀ àbọ̀rọ̀ ọlọ́run sọ àtàlà tó bá ti èjọ́rọ̀ ọlọ́run tọ́jọ́rọ̀ ànàbì téèyàn bá ti gbé sílẹ̀ àkáyè ojú ẹsẹ̀ yóò sì yéèyàn torí àdéhùn bẹ lórí àdéhùn bẹ lórí eléyìí èyí wọn mà pé ọ̀rọ̀ náà lélẹ̀ wọn pé eh, bọ tí yàn bá sì wá wo táwọn afa wa sọ náà tó òótọ́ náà ẹfàyè ti jápọ ní ìsìn òótọ́ náà tí yàn bá wo nọọsù yẹn tó òótọ́ ah, bọ́ọ̀lù ṣe wíwí bọ̀ tí yàn bá wo táwọn òun náà fún rẹ̀ èyí fi ń lọ tí ń bọ̀ yẹn náà wá ìdùn lọ́ọ̀yì ní ìṣẹ̀lẹ̀ sẹ́mi rẹ̀ fi kulli qalbi mu'minin ayàtà mùsùlùmí. ọlọ́run láti kò sódò mẹ́jọ̀rọ̀ wọ́ dàrú mẹ́jọ̀rọ̀ wọ́ dàrú mẹ́jọ̀rọ̀ wọ́ dàrú ní wípé kéyìn òpó méjì mẹ́ta haramu nínú ẹ̀sìn mẹ́jọ tí ó sọ̀rọ̀ gbólóńbá wọn naam ẹni tí bá sì fi gbólóńbá ń parọ́ máwọn èèyàn ọlọ́run ọlọ́run àjọkọ̀ oṣù rẹ̀ lè túbá jẹ́ ògbó lè túbá ká tó jáde láyé nígbà táwọn afọ da àwọn ẹnba ti jẹ́ ni ọlọ́run tí ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òdì òní máa tẹnu ẹ̀ jáde torí kó wí ni ìwọ kó òdì ọ̀yáwó èèyàn wọ́n mọ̀ wá pé nkàlùkù náà sọ̀tì ẹ̀ náà o àwí fún wọn títí tí wọ́n láwọn ò ní gbọ́. Bọ́ àwí fún wọn títí tí o wọ́n láwọn ò ní gbọ́. Àsọ̀ fún wọn títí tí o wọ́n láwọn ò ní gbà àtọ̀bọ̀wá ti ti jò wọ́n láwọn onígbà. Báwí fún wọn bí wọ́n ó fẹ́ kásádùra fún wọn. Báwí fún wọn bí wọ́n ò fẹ́ wọn kásádùra fún wọn. Báwí fún wọn bí wọ́n ò gbà ò kásádùra fún wọn. Bàbí fún wa bí ọ̀gbà ò kásàdúrà fún wa. Kàpé rọ̀bà náà, rọ̀bà náà, rọ̀bà lè wúlá. Wúlá rọ̀bà náà, lè wúlá. Rọ̀bà náà, rọ̀bà lè wúlá. Dákun má máa jẹ́ wọn ọba ìgbọ́ dọ́dọ́ rẹ̀ ọlọ́run. Ọlọ́run dákun má máa jẹ́ máa ń Bukhari bá wa. Tọ́jọ́ bí àlìkìyàmá. Ànábì yóò ti dé anafarikọ̀ ọ̀rọ̀ hàwùd. Ànábì yóò ti dé bí omi àbàtà rẹ̀ tí wọ́n máa bù fún wa. Wọ́n máa wá kó àwọn Mùsùlùmí, wọ́n máa kó àwọn kọ̀ọ̀kan. Ẹ ń bá ti mú mi báyìí, kò tún sóǹgbẹ́ lọ́rọ̀ rẹ̀ mọ́. déédéé bí òǹkà ka sánmà sama ọ́pù táyì máa mi ó funfun ju wàrà lọ ó dùn ju oyin lọ oṣù tí wọ́n bá máa rọ àwọn èèyàn kan bọ̀ wọ́n máa bọ̀ fàhíìlà bẹ́yìn ni wà bẹ́yìn náà hàn mí. àdébí ọ̀wọ́n yẹn sọ̀rọ̀ lérí ọmọ. Ah! àbí ọmọ pé ummati à ah, àwọn tí ní ìsìn pẹ̀rẹ̀ ẹ̀rún la torí ńgbà tó lọ tán wọ́n ti so ẹ̀sìn rẹ di nǹkan mi ọ̀ mọ̀ tí wọ́n dálé lẹ́yìn rẹ o. jọ̀mọ́ má nífẹ̀ẹ́ èmi o nífẹ̀ẹ́ òdodo ni o ntí ọlọ́run bá wí tànàbí sọ fún wa ẹnì kan máa jẹ́ ntí ọ̀ máa jọ fẹ́ni kọ̀ọ̀kan wá ń tẹ̀kẹ́ sùmọ̀tò yẹn bá ti bẹ́sẹ̀ débi pé no ùsàsù ti bọ́rọ̀ à ùsàsù ùsàsù ti nílẹ̀ rí à ah, ùsàsù asọ̀rọ̀ kàdé máa pé kámẹ́rì wa kódà àìmọye nǹkan ó ti lé ní nǹkan tá tẹ̀kí òṣàfù ní í ṣe kọ́nà lọ bá wọn gan pé kílẹ̀ rí wọn tí bá ti rí ọba ìpínlẹ̀ òsì máa ṣe lọ. ìyẹn òní ń pè ní ìgbésẹ̀ ìran ọpọlọ lẹ́wọ̀n. ọlọ́run wọlé àjọkọ̀ oṣù rẹ mọ̀jẹ̀ pọpọlọwọ́ wẹ̀wọ̀n o mọ̀jẹ̀ pọpọlọwọ́ wẹ̀wọ̀n o jẹ́mẹ́ẹ̀dí á kí ìsara dáadáa nàám ìtumọ̀ kónkàlùkù náà ń gbọ́ ọba délé rẹ̀ padà ìmọ̀ kónkàlùkù náà nígbà tó bá dá wa tí wọ́n ń dá ronú kéèyàn ronú dáadáa kó sì di òye òun wípé ẹ̀sìn yìí òní tí òun fẹ́ lò lálẹ́kẹ̀ àmọ́ o níbi téèyàn ti padà wá sí kẹ̀kẹ́ mọ́ ọlọ́run sọ wa níbi ìmọ̀ táàmì wa bi àmọ̀ kan táàmì láì máa tẹ̀sìn ẹ̀wù ìmọ̀ mẹ́wọ̀n tààfà àfà àpútì ẹ̀ nàám ẹni tí ọmọ kan náà tó pín tiẹ̀ kí nìyẹn wá ń padà sọ́dọ̀ ara wọn fúdìí èyí kò sí ẹnìkan tí wọ́n sọ pé ah, àyà àtàwọn èèyàn báyìí ìní aláyà fi nú ọ̀rọ̀ ẹ̀sìn pé pé wọ́n ti kọjá ẹni tọ́lọ̀ ń lè bi léèrè mọ̀ kò sí o ìlà ìlà hàm sọ́tún fàtí àwọn làtúntà yìí á wà bọ́ sínú àwọn ìdájọ́ tí ń bẹ nù yìí bí wọ́n bá ti ẹ̀ lọ sí ìsìnkà alẹ́ méjì ìǹkà fàtí níbi tó yẹ kó ti kéwókè nígbà tí èdè bíi ìyá kanáà bọ̀ yàtọ̀ nasta'in lọ́wọ́ à jẹ́jẹ́ mọ̀mọ́ ń kà ìjẹ́ ńgbà tí o ti parí fàtíà ń sáà lé mu nàám ìkòtìkò nìdájọ́ bíi ìdùn láì lọ́wọ́ àgbẹ̀ kọ̀hár al-ahkam al-muta'alliqa bi satr al-fatiha bi yawmin min ar-rahman nubayyinuha wa nuwajjihuha in kana fil umuri baqiya in ta file ta fi wa bọ̀ ọlọ́run ọba ọlọ́run bá ní gbójú ti ń rò lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ́jọ́rọ̀ wọ́ dàrú musiba tí ó bá wa táàfì máa fi ọ̀gbẹ́ yẹ tẹ̀sìn ọlọ́run ọba ọlọ́mọdé ọba wa o mùsùlùmí tí ọba wa tó fi jẹ́ pé tí ọ̀dà ni ọmọ àtẹnuwà jáde ọlọ́mọdé ọba wa o wọ́n dájà kò sóore wá ọgbà mùsùlùmí pawápọ̀ kẹ́ wọ́n dájà kò sóore ọlọ́run ọba pawápọ̀ sọ wá di ẹyọ kan bá níbi tètè àtòrí rẹ̀ gbogbo ẹni tí wọ́n ń gbìyànjú ká má jẹ ẹyọ kan ọlọ́run gbẹjà lọ́wọ́ أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته